Terima kasih telah menonton! والقرآن الذي أنزل قومه قال أفلا نؤمن بالله والمرأة إني أخاف عليهم عذاب عظيم ẹ má jà kàkí ohun púpọ̀ ọjọ́ ti lọ sọ́wọ́ àti tẹ̀fíìrù ìbáyé náà ó wàá ṣe ó sì tẹ̀fíìrù fún ojú wa báwọ̀ ayégun sàrà ọmọ sí fáwọn obìnrin gbọ̀ báyà sí òtítọ́ létà. ọlọ́run ọ̀rọ̀ tó rà rẹ̀ gan-an ẹ̀kọ́ rà lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ńlá ẹ̀kọ́ àjọjọ bùkátà sí gbogbo wa. ṣe rí ìṣẹ̀mí wa ìpele ìpele ìpele eléyìí tá a wà yìí olólùwò jù nínú ìpele ìgbésí ayé tá a jù ìṣẹ̀mí wa nínú ìpele ìṣẹ̀mí eléyìí tó léwu jù ọ̀nà na gbà léwu ni wípé òun ní ìdí tábí gbogbo ìrìn àjò wa tó kù bàbá ń bẹnu ìyá ìrìn àjò kan náà ní O kan náà ní kò léwu tó lè ta wà nù lẹ́yìn torí kò dìtámì kankan kò dìtámì kankan àti ìṣe ọ̀nà wa ògùn tí mọ̀lẹ́kà wa kọ́ ṣùgbọ́n lẹ́yìn tá à ń bẹ́ ń bẹ̀ yìí níbo làárín ọ̀rọ̀ ọwọ́ padà já sí kẹ́kẹ́ tó bá ilé já síbẹ̀ ọ̀sọ́nà àbáyọmá eléyìí láti yanjú ẹ̀ títí kálukú bá ti wá ṣe tó bá ìtàn lé lórí tẹ já sínú sàárè ibi tí ní àjò rẹ̀ ṣé yóò dá sí ọrùn àbí yóò dá sí ilé kókókó ibi tó ti bẹ̀rẹ̀ ẹ̀rẹ́ ìjọba ti wá já sí kò ṣe é dí má kò ṣe é dọ́gbọ́n sí má ẹlẹ́yìn tó wá fọ́nì ẹlẹ́yìn tó wá léwu kò fọ́nì ó léwu delicate ó wá ní pé ayé yìí á ó tutù ó sì green

ẹni ọba ẹ̀yìn wáyé táyé bá ilé gbé lọ lọ́ba ilé kú kèfè ní òkú ṣe kò sáàbà ìwọ̀n sáàbà ìwọ̀n àwọn tó mímí lẹ́rẹ̀ bẹ̀rẹ̀ àsọ̀rọ̀ mọ́ mímí lẹ́rẹ̀ bẹ̀rẹ̀ ẹnìkan mímí lẹ́rẹ̀ bẹ̀rẹ̀ lánàá nítorí ẹ̀ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ni wọ́n gbé nìkan wá tẹ́ wọ́n bẹ̀ sí wọ́n ní bọ̀kẹ́ bí àwọn elétò nínú ìlú ni wọ́n ṣe dé rẹ̀ ìjà wọn dé wọ́n wá ní ń pe twin brother ẹni yìí àwọn àbá àwọn ti kírun ó ti jẹ gbẹ̀dú wọn sì fún àríkọ́lọ́pọ̀ wọn ti kí wọn ṣẹ̀fẹ̀ kí ni ókè ṣùgbọ́n tẹ́lẹ̀ báyọ̀ ṣiṣẹ́ bá bí twin brother ẹni yìí ti ń bọ̀ wọn ló náà ni kí a lọ́ṣẹ̀lẹ̀ chọ́ọ̀chì ló kù sí wà láti chọ́ọ̀chì ló kù sí. náà yá látùbọ̀ tán rí ó jà fẹsẹ̀ kọ ọlọ́run ṣàánú wa o. ọlá ní wà yá ọmọ ẹni tí wọ́n nà sọ́rọ̀ ayé ọmọ yẹn àwọn àfọ níta òṣèèrè wọn ní ẹrántí tàbí ẹrántí ni ó dúkùn ẹrántí يوم يعرض الذين tá a ṣẹ̀rí àwọn kèfèrí Al-Qur'an dá púpọ̀ yọ̀rọ̀dù lẹ́rìnà káfàrà bí sẹ́yìn tó máa bí ní káfàrà mọ́ta káfàrà káfàrà fi dúnyà òye wọ́n ya kèfèrí láyé wọ́n sì kú sórí kúfù ọlọ́ọ̀ni àṣẹrí wọn síná ẹ̀yà kan ìrìnà ìrìnà ọlọ́run ọba kọ́ ọ̀bá yìí kọ́ ọ̀rùn pé tòun ti ta àwọn oníròyìn wípé tí àwọn ti ta lọ́jọ́ náà wọ́n wà máa sọ fún wọn wípé ààbẹ̀ abẹ́ tó ààbẹ̀ tó ìbọ̀rẹ̀ ààbẹ̀ tó ààbẹ̀ tó ààbẹ̀ kọkọ̀ ní kọ́líkọ́lá ààbẹ̀ tó ààbẹ̀ tó ààbẹ̀ tó ọyìn ìbá àti ìkọ̀ọ̀. طيبات بها فالعاصم عندي أذهبتم tàbí ká ní àdáhárétò náà kájú lọ sí abẹ́ àdáhárétò déédéé náà ni àwọn tọrọ àwọn tó lẹ láwọn kábí dábí lè ṣe ń bẹ̀rù èèyàn lọ́mọ aráyìn ìyẹn ọlọ́mọ sọ ẹ̀mí tẹ̀sí ayọ́mọ òwá fẹ́ wọlé ẹ̀kúngbélé yìí.

gbogbo tọ̀yì bá tù yín ẹ ti jẹ́ tán ẹ ti lò tán kí àyà àti kò mú níbi ìṣẹ̀mí àdúnyà tó sọpọ̀ lọ́yẹ pẹ̀lẹ̀ òye tẹ́rí àlùkọ̀rọ̀ áàrùn èyàn gbọ́dọ̀ gbọ́yé pẹ̀lú àwọn àlìfáàbù tí kò áàrùn lò tẹ́rà dúnríyá wọ́n ń pè bẹ́ẹ̀ torí pé ilé mi wà tóun yàtọ̀ sí tóun jìnà tóun sì lọ́lá ẹ̀rẹ́ yìí ló súnmọ́ tá a bá pè láti ibi dùnú wò òun ló yẹ pẹ́rẹ́ jù tá a bá wọ̀ láti ibi dáná àpéjẹ ní ìlú. ìrùpá agbọ́mi yẹ ìṣẹ̀mí yín eléyìí tó yẹ pẹ́rẹ́ jù òun ìṣẹ̀mí ayé kò sí ìṣẹ̀mí láyé kò sí sẹ̀mí láyé wa inna darul akhirata lahiya alhayawa kíkọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ní ilé ìtọ̀run òun gangan ni òríjìnà ìṣẹ̀mí ìṣẹ̀mí ilé ayé sọ́pímẹ́ǹtì la fi ń gbé kò ṣe ń tọ̀hún tó lè ṣẹ̀mí àfi pẹ̀lú àwọn sọ́pímẹ́ǹtì sọ́pímẹ́ǹtì oúnjẹ sọ́pìlìmẹ́ǹtì omi sọ́pìlìmẹ́ǹtì ògùn ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bá ń tó bẹ̀ bá ń tó bẹ̀ tí ó gbé ayé tí èyí ṣe wípé àwọn nǹkan kan ní ọmọ mi gbéra kò ṣe ń tọ̀ kò ṣe ń tọ̀ sọ́pìlìmẹ́ǹtì àánú ọlọ́run látara oorun ara dáàbí ń gbéra bí ọba sùn mẹ́ni ìsìn wà lánàá bí ọba jẹun mẹ́ni ìsìn ogún dé bí ọba lè mú nǹkan má ní ìsìn wàhálà àdé tí ọba lè mú mi má. azàhábí tó ń tọ́yè bá ti kún fi hàyà ti kún dùnìyà azàhábí tó ń bá ti kún fi hàyà ti kún dùnìyà. báwo ni wọ́n ń lè طيباتكم فيما رأتكم فيها ويوم يحضر الذين كفروا عليها Wọ́n máa sọ fún ayé tó ṣe gbogbo dáadáa nílẹ̀ ti jẹ tán nígbà tẹ́ wà láyé, nígbà tẹ́ ń ṣẹ̀mí ìyẹpẹrẹ, ẹ̀mí ẹ̀mí ìyẹpẹrẹ. ṣùgbọ́n tí kinní kan wá ń dà láàmú rẹ̀ wàhálà tá a ní láyé náà lọ wàhálà tó tóbi jù tá a ní láyé rẹ̀ náà ní pé ó kéré lọ́mọ ẹ̀dẹ́ èèyàn ẹni tí ọ̀jọ́ra lójú ọwọ́n pọ̀ ẹni tí rẹ̀ lójú kìí ṣe ìwà rẹ̀ o kìí ṣe ìwà rẹ̀ fọ́kù ṣe ti gbogbo wà burúkú tọ́lọ̀ ń bá ti bú nínú Al-Qur'an tàbá ànábì bú sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ rẹ̀ ní bọ́kùnrin wí ni o ti wọ́n sọ pé ah, ẹ nínú obìnrin tó orí gbogbo ní kò sí ń èèyàn ń ṣe akọ àti ń ṣe takaburu ya síra ó ní kíní kan ń pè ní izzatu nafs kéèyàn mọ wọ ara ẹ àti takaburu yàtọ̀ síra ó gbọ́dọ̀ mọ ń sí ọ àti tí ò ń sí ọ gbẹgbẹ takaburu káfí ròyìn ìwà tí ò kò sí lè dá ẹni tó bá dẹ̀ ní ọbẹ̀ hànra rẹ̀ lè mọ̀ ní torí tó bá ti gbéra rẹ̀ ga tó bá yẹra rẹ̀ bọ̀gà ó ń bọ̀ wálẹ̀ ìwà tàkàbùrù ìwà tí ó dáa ní ọkùnrin àtòbí ìwà ahun ìwà tí ó dáa ní ọkùnrin ti bú ẹ má jà justify fẹ́ dìgbà ẹni ọ̀rọ̀ tá a bá rí á ti ò lè lọ torí pé kò bọ́rọ̀ ọlọ́run bá nábì tí ò ní sánà yìí yorùbá gbọ́ mi ẹ má jẹ́ àdàárú kéèyàn sọ wípé kéèyàn máa wọ́ ọ̀sẹ̀ ara ẹ̀ torí bá ara rẹ̀ yóò ti bá wọn àti yọ́wọ́ àbí tó yẹ kóun ti sọ̀rọ̀ yọ́wọ́ àbí tó yẹ kóun ti sọ̀rọ̀ yọ́wọ́ máa ń tọ́tọ́ sóun àti tí ọ̀tọ̀ sí iye ṣe mọ̀tòmọ̀tò sára ìrètí ìyàtọ̀ wà láàrin pride àti arrogance ìlúgbẹ́ ẹ̀gbọ́n mi pride and arrogance ìyàtọ̀ wà láàrin ẹni ọba ní takaburu yọ́wọ́ arrogance.

ẹ máa rántí tí bá rántí dáadáa wọ́n ti fẹ́ lo ogun kan rí táà nábì ní kékan ọlọ tí ò wá yọ̀ǹda pé kejì ọlọ ìyá àwọn ọ̀gbìn àná ẹni tó ní ọlọ ìgbàgbé ní àti ìbá mẹ́mọ̀ máa ń ná èyí jámá rẹ̀ tí ẹ̀mọ̀ pé lójú èèyàn ẹlòmí ọ̀fẹ́ sọ kó wà arrogant kó wà arrogant wọ́n yẹ̀ wọ́n mẹ́mọ̀ ó dẹ̀ fọmọ́ yẹ lóòótọ́ yes mọ̀ra ta nítorí àwọn sọ ní ẹlẹ́ni ògbódò yóò ní gbogbo lọ ní èsì kéèyàn fúra wọn ta èmi èsì iṣẹ́ tèmi bá wọn tí n bá ṣe tèmi ó gbọ́dọ̀ yàtọ̀ sí irú bá wọn kò sí nǹkan tó burú mẹ́. sára èmi ti kọ́dọ̀ èèyàn sì lọ́n fẹ́ fọ́ fọ́ tó o kà kì í ṣe èmi ò lè fẹ́ wù rẹ̀ kì í ṣe kó proud mi. bẹ́ẹ̀ náà ni gómìnà sọ fọ́kùnrin mi pé ah, ah, ah, ẹ wá ṣàìsí kì í ṣe kì í ṣe. nítorí ọlọ́fẹ́ fẹ́ ọmọ tó ti á kúrò àyíká ọmọ tó ti á wọ́n lè ní júùsù mélòó lẹ ti á ẹni ṣàrà mo ti fẹ́ díṣẹ̀ mi ẹ̀bá ẹ̀bá wá di ara ayé síwájú ni kọ́ wá ló proud ẹ̀kọ́ wá ló ní ó wà àrọ́gà ó lè proud sẹ́ẹ̀lì ìmìtì a lè sọ pé ẹni yẹn proud bọ̀ kò ń ṣe tí ọ̀dà ló ṣe à ìmọ̀ bọ́yá ọ̀rọ̀ mi yé ọlọ́mọdé aṣọ ọmọ mi ọlọ́mọdé aṣọ ọmọ tọ́ ọlọ́mọdé afọwọ́sọ̀fọ̀ à kálukú mọ̀ ìhàn akọ ọmọ ọyànjú oṣù gbogbo ẹ̀ bóyá akéwúlé èèyàn ní òkè oke ọyànjú òbí bá akéwúlé ibi tó ní ọ lọ léèwé ọyànjú òbí kàwé débi tó lámì ẹnìkan wá ń dé wá lórí dàbí ní onígbà wò irú pọ̀ òun náà wá àwọn sáìsì tiẹ̀ náà lọ yóò rí lọ́jà náà yóò rí àbí kọ́ ọmọ ẹ̀yìn mọ́tò kan kó lóun náà ti bẹ̀rẹ̀ súnmọ́ ẹ jẹ́ páílẹ̀ rí kan ó ti ẹ̀ dá ó ti ẹ̀ dá ẹnì kan ó ń ṣe ọwọ́ ni ẹ jẹ́ ń torí tí n bá sọ jù ọ̀rọ̀ máa ń rìn gẹ́gẹ́ bí ẹ̀ ló ti ṣẹlẹ̀ ẹnì ń bẹ ọlọ́run bá kẹ nínú àwọn olówó ó bá ní kó bá àwọn ti ṣe ẹ̀ kó bá àwọn ti ṣe ẹ̀ yìí níbi tó ti wá ń bá wọn ti iṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ ńlé ló wá rọmọ ẹ ọmọ wọn kan ọmọ tá à ń sọ yìí àwọn lanet kìíní ni ẹ bá ti ní lanet ẹ̀kẹ́ ti máa gbé àwọn tó jọ tẹ̀gbẹ́lẹ́dọ̀ àwọn ìdìkan ní lanet nígbà àwọn yòókù bóyá àwọn ọ̀dọ́ lè rí àbá ìlọ kí wọ́n bí ó sàti gbé wà nù ló bá wù kì í ṣàbúrú ni pé pé mo ń ṣe ọwọ́ ọdún tiẹ̀ tó bá ní ìrírí ojú tọ́ba lọ wá kiri ọmọ nǹkan facebook ní bá ń chaàtì yóò fẹ́ yàwó yóò fẹ́ lanet sick àbí bọ́ọ̀ náà ṣe máa ń pè wọ́n táwọn òbí rẹ̀ mọ táwọn ti nálé lórí ìwọ nìyí àbùkù ẹnì kankan pẹ̀lú tí mo fẹ́ sọ yìí pé ní ọlọ́ ẹ̀rọ ìbínú ọlọ́kadà ọ̀kadà àwìn yẹn ti kúrò lọ́tún lọ́kadà ọ̀kadà àwìn ọwọ́ àmì jẹ́ ọwọ́ gba lẹ́gbẹ̀ẹ́ ọwọ́ àlọ́ ilé olówó ní wá sáwọn òfin wọ́n sàpadà mọ̀ kíta ní ìjọmọ̀ àwọn láàmú olùkọ́ mọ́ sáà láti wọ́n sàpadà dìgbẹ́sì fún òun. lórí ìbá bóyá lẹ́kùn lọ́wọ́ bá wọn já àbí lẹ́kùn lọ́wọ́ bá wọn sùn. wọ́n bá ní kọ́ wa ọmọ gbọ́n ọmọ gbọ́n kò wálé ọ̀jẹ̀. <laughs> ọlọ́run ọmọ sànù wa ṣùgbọ́n nítorí ọmọ ọ̀bá wá jà mí gọ́mẹ́kẹ́kọ̀ọ́ nílẹ̀ ìrògbé ìta yìí wa kẹwàá ní takaburu yìí dáa takaburu kọ́ yẹn ń pè ìyẹn yàtọ̀ síra wọn. àwa ní ìmọ̀ ah, bẹ́ẹ̀ ṣe ìtumọ̀ ìṣàkóso yẹn kó yé wa ṣùgbọ́n kéèyàn jọra rẹ̀ lójú àlébi ti sọ tí wọ́n ń pè ní takaburu fún wa ó ti sọ fún wa sálàyé mi ti oníkéyìn òdodo kọ́kọ́ mọ̀ fẹ́ gbà kó sì máa fojú kó máa rí orí lára ẹlòmíì lára rẹ̀ sí. bátọ́rù ìhàmù àti gọ́mtù nọ́ọ̀sì ìtàrífà anábì ti tó wọn gbọ́dọ̀ rí lára ọkùnrin wọn gbọ́dọ̀ rí lára obìnrin ìrọ̀pá agbọ́miyé ọkùnrin ò gbọ́dọ̀ ní sífà bẹ́ẹ̀ obìnrin ò gbọ́dọ̀ ní ò ní ìdí jẹ́ tàkàbọ̀rọ̀ ṣùgbọ́n ó dáa kéèyàn mọ ọwọ́ ara ẹ̀ o tí ò bá mọ ara rẹ ọ wọra rẹ ńlẹ ó sì hàn ara rẹ lẹ́nu. wọ́n máa máa sọ fún wa wípé àzàhábìkún wọ́n yìí bá ti kún sí tí kò mọ́ jù nìyá ọ̀yà. àzàhábìkún tó bá ti jù nìyá. ìgbà gbogbo dáadáa yín tẹ́ ṣe lẹ́jẹ́ tán bẹ̀. wọ́n ṣàǹtà àtún ìhà ẹ̀sìn gbádùn rẹ̀ ẹgbádùn rẹ̀ ẹgbádùn ayé púpọ̀ ẹ wá jọra yín lójú. tẹ́lẹ̀ nínú nǹkan tó fọ́ níbi tó yìnbọn rí ní ìsinmi mo bẹ́ẹ̀ sí nǹkan táwọn èèyàn ṣe láyé báyìí tí wọ́n rí yà mi ara lẹ̀ wọ́n yà mi ara mọ́tò wọ́n yà mi ara wọ́n yà. ó dà sí táwọn yẹn bá tún rẹǹtì ilé ìyàn tó bá fáìn wọ́n tún padà wọn yẹ̀wò náà rẹǹtì ni òkè tó kọ́lé oyún tó yà náà kí lè wá fẹ́ yà kí ló kù táwọn èèyàn yà tán bẹ́ẹ̀ lómi lè lo òde tó bá jẹ́ pé hòtẹ́ẹ̀lì náà ti ṣe òde yóò yà náà yà á rà ṣẹ́fì àbí ń jẹun tó jẹun á jẹun ó jẹ tó ọ̀jọ̀ tó kiri yóò yà gbogbo nǹkan lẹ fẹ́ yà ní ayé kí wọ́n ti pé ìyá bóyá tí ẹlẹ́rìí kan tí ó ṣẹlẹ̀ lójú ìyá rẹ̀ tí ó fi ṣe níta Facebook náà ni. tọ́lá ẹ̀rẹ́ bí ó ṣe fídíò tí ó tó fi lù sí. gbọ́dọ̀ gbádùn yín lẹ́ẹ̀jẹ̀ tán láyé gbogbo dáadáa yín. lẹ́jẹ̀ tán láyé nítorí pé ń wáyé ẹfẹ́ gbádùn ayé ẹwà ìyàwó gbígbà wọ́n yìí sọ́tọ́lọ́ létí yín yìí létí ọwọ́ àti jíbi ọ̀rọ̀ ìṣẹ́ wò wọ ẹgbẹ́ yẹn lọ sí àwọn aṣíwájú wa dáadáa ọmọ ìgbà ń gbà ìgbà tó wá lọ bẹ̀rẹ̀ wá dá iná fún oúnjẹ tó ní agbára wọn nígbà tó ń bẹ kàlọ́ ewé lamẹ́lẹ́ tó ń jẹ ni jíjẹ khalifa wọn ló ní àárín àìmọye àwọn tó ti kú nínú àwọn kòkòrò òun mùsùlùmí tí wọn fi lọ bá ọlọ́run wọn à jẹ búrẹ́dì ṣàyẹ̀wò torí ìjọ òní pé ah, ẹni tẹ́ di àfẹ́sùn tọ́lọ́mùtẹ́ padà gbẹ̀sùn láàyè bá ó yẹ kẹ́ ẹ gbọ́rọ̀ rẹ̀ ló wá rí fún ayé ìpè à àwọn tó àti jẹjẹ àfẹ́sì táwọn kú láyé ní gàgán ẹ̀gbọ́n tẹ́lẹ̀ kọ́ sọ fún wọn ó ní àláwọn ọmọ ìjà nà àwọn sì wà ìjà nà sí ó kéré tí ó dọ́kà sọ ní pé kéèyàn jẹ tèmi dáláyé kọjá ìjà ẹkún lójú sí. ìjọba mi ò ti mọ̀ sọ́kà ọ̀gbọ́dọ̀ má rí ilé ajẹ àfẹ́sì yìí púpọ̀ ìwọ́jẹ àfẹ́sì sọ lójú ogun sọ ọ̀dọ́jọ ìyàwó lọ́jọ́ mẹ́sì ó dàtí ń bá wàhálà ẹ̀sìn bọ̀ sọ́gùn kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ náà kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀. Ah. ọmọ aláti àdáhámi tó ń. aláṣẹ láti tọ́jú ìwà ṣẹ̀wọ̀n ní aláṣẹ ìyá. gbogbo dáadáa yìí ọlọ́mọ ṣe bẹ́ẹ̀ fún wa o wọ́n máa wí bẹ́ẹ̀ fún wa wọ́n máa fi bá wọn wí kí ló fà á tí wọ́n fi ní wọ́n jẹ dáadáa wọn tán pẹ̀lú bí ẹ̀kọ́ bá lè kún aláṣà àwa àti àǹkóṣe kún. ìhà láti fọ́mọ̀ jòyè ya ah, ẹ̀ kápá ojú kòkòrò yín bí ìdá ìdá ìpàdé ayé tíyàn bá ní ayé lòun fẹ́ torí bọ̀ wà lọ́yà yóò gbé lọ kò tún wá ní yó ẹ dákun ṣé ni ṣé àwọn tó ń bára wọn tó ń bára wọn fa táwọn àmì ọ̀bá yóò kí ni wọ́n fẹ́ láyé tèmi yó àwọn àtẹ̀gbẹ́ wa ń bí òyò láti yọ wọ́n ti ráyé bọ̀ àwọn ajá ń kúrò láwọn apò kan wọn òyò wọ́n tún fẹ́fẹ́ lómi ibẹ̀ kí ọmọ dá táwọn náà tún wà lókè lábùjá àwọn tí wọ́n ti dábùjá rí tí wọ́n ti sọ kalẹ̀ wọ́n tún fẹ́ padà nílé wọn àyò táwọn àyò ọ̀bá wa yó kí ẹ dábùjá làwọn ò láyé àwọn tí wọ́n lè bún yàn bílíọ̀n jẹ́jẹ́ kí wọ́n fẹ́ fi bílíọ̀n ṣòwò wọ́n lè bún yàn wọ́n ti ráyé débẹ̀ síbẹ̀síbẹ̀ wọn ò yó kọ́dà ìgbà tó ní ebi ń pọ̀ àbí ọ̀pá sí bílíọ̀n ní àti ebi ń pa. tó bá rí bẹ́ẹ̀ kí làwa ń wá kiri kí làá fẹ́ rí ń bẹ̀ tẹ́ẹ̀jà mà wá ara wa bẹ́ẹ̀ àbá ilé ayé ilé ayé tó bá ìfẹsẹ̀ kan tó já sí kèbí ó sì òkú wọ́n máa sọ fún àwọn kéwòn tó dáadáa yín ẹ ti jẹ́ tán láyé ẹ sì ti gbádùn rẹ̀ láyé sọ́mà kàgbà ilé fòwádà. Pẹ̀lú wá sí. Magalawa. Magalo. Láyìí. Má fojú pamọ́ tàti ẹ. Láàárín. Tàbí nínú wọn náà. Tàbí. Àbúrámọ́ rẹ̀. Ìfẹ́. Nàkí mọ́ra. Ẹnà wà. nàkíbù àwọn àwọ lẹ́ṣà nàkíbà nàkíbù ìgbà nàkíbù bá wò ìfẹ́ láti ẹ̀ka gbọ́ زين فؤاد عن الدنيا وزينتها فاصرفوها كدعوا والوصل هجران فاصرفوها كدعوا إيه وانا ترى balùwà ṣùlòhé dẹ́rọ́nù gbogbo wọn gbogbo àwọn ẹ̀ẹ́dẹ́ yọmọ ẹ̀ bá wì záyẹ̀lẹ̀ kò áádà dáàbò kọ́ ń tọ́ra àdílẹ̀ pálíyàwó máa kò jì záwọ́nà عذاب الهون بما كنتم يا فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير حق بغير الحق وبما كنتم تبصرون bọ́lá ju tóbi yẹn kọ́ wa máa ṣe o àlìjàzáù ìdí ìṣẹ̀lẹ̀ àmọ́ ìdí ẹ̀ bá ṣe ní ọ̀la. tọ́lọ̀ ń bá ní ìwà kan ń bẹ ẹ̀dá ọ̀tọ̀rí rẹ̀ wọ́n náà ẹ̀rọ ọ̀rọ̀ fi wá ń ròyìn ẹ̀dá kankan. tàtọ́lọ̀ ń sọ̀rọ̀ bí iṣẹ́ tọ́lù ṣe sórí ibú àbáwọ̀ sàkìlárọ̀ lọ sọ̀rọ̀. sálàyé mi ti sáà gbọ́ mi inú ẹ̀ náà wá rìn bóyá onílé ni ìyà ayẹpẹrẹ láti jẹyìn kí ló dé bìsábàbí bàm ẹgbẹ́ bìmá ni bìmá kóńtùm tẹ́kìrìrúnà fi àbí ọlọ́ìṣọ́ torí pé ń gbàtẹ́ ń bẹ láyé yanga lẹ́ ń ṣe mọ́tòmọ́tò lẹ́ ń ṣe láìtọ́ mo rò pàdà ń jẹ ẹ̀ ń ṣe yanga lórí ilé ọlọ́run ní ìwà tí ọ̀tọ̀ sí i

nítorí bí ẹ ṣe ń ṣe mo tó mo tó láyé láìlẹ́nu tí ó jẹ ọjẹ wípé nígbà tẹ ẹ wá tẹ gbéra ayé dáńgbà tẹ wà láyé ẹ wà á wálẹ̀ tán yányán láti àwọn àdábà ìlú ìyá yẹn pẹrẹ ẹgbẹ nítorí pé nígbà tẹ ẹ wà láyé ẹ gbéra ayé tóbi tá a ẹni ọba sọ ìra rẹ̀ ńlẹ̀ fọlọ́lọ́lọ́ gbé ga tó tàwádọ́ àlè láàyè rọ́pà ẹni ọba ti tẹ́lé ara rẹ̀ bá fọlọ́ ọlọ́wọ́ wa gbé ga fúnra ẹ̀ ìmọ̀kọ ríra rẹ̀ wọ́n wá sọ ọ́ di ẹni tí kò lè tẹríba fódodo òfò lọ́ba lọ. ọlọ́run ní nítorí pé ẹ̀ ń ṣe mọ́tómọ́tó. nígbà tẹ wà láyé eléyàn nìkan kọ wá bí máa ṣẹ́rí àdúgbà pọ̀ tó bá jẹ́ halal ṣùgbọ́n ẹ má gbàgbé pé adùn lọ́rọ̀ kiri káaná téèyàn bá mọ̀ pé iná ló ń fẹ́ wọ̀ ó sáfẹ́ràn adùn nífẹ̀ẹ́ ìdàbọ̀ ọmọ ìlẹ̀kọ̀ọ́ tó ara rẹ̀ ńlọ́nù náà adùn adùn orí tá a fẹ́ kọ́njọ ní mọ̀nkíára ilé akọ́lẹ̀ ìṣòwòtò ọ̀nà náà lẹ́yìn gọ̀dá وما لا نفسه للحرص سلطان للحرص ojú kòkòrò téèyàn bá jẹ́ ẹni tó yẹ rẹ̀ pé mo tó ti ríkà mọ́ ọ náà ló dùn pa wọn. ṣé ẹ ní ojú kòkòrò àkóbálà tó bá ti pọ̀ jù kò sẹ́ni tí ò ní kò sẹ́ni tọ́lọ̀ ọ̀dá mọ́ tó bá ti lè pọ̀ jù àkóbálà ni Yorùbá fi sọ wípé ká kápá a sojú kòkòrò wà ẹni wọn bá kápá ojú kòkòrò rẹ lọ ṣubú ẹni tí wọn bá kápá rẹ ló ṣubú tó bá ṣubú àánú Ọlọ́run ló kù tí ó bá tó yìí Ọlọ́run ni lónìí gbà bá darí wọn kọ náà tán ní ìṣàkóso fún yín o ẹ jẹ́ ààyè pẹrẹ lónìí torí pé gbogbo dáadáa tí ọba mú yín gbádùn lónìí ẹ ti jẹ tán gbàtẹ wà láyé ẹ wà wọná ọlọ́run tó nípa ìṣèmọ tó gbò wábì máa kò hàn tó ń ta sọ ọ. wàbí máa kò hàn tó ń ta sọ ọ. ọmọ àrísí bẹ́ẹ̀ àti nítorí pé ẹ̀yà páàsì kì í máa dẹ́wà láyé. jẹ́rìí fi ń sùkò. ọ̀bẹ sọ̀rọ̀ jẹ́rìí fi ń sùkò kíni ń wí onímọ̀ ìsàkó ayébẹ́yé nílò ìbá fi sàlàyé ní òní ẹ̀lẹ́kọ̀ọ́rọ́jù ànìtọ́ àníjẹ̀bẹ̀ ẹ̀lẹ́kọ̀ọ́rọ́jù ànìtọ́ níbi ẹni tó bá ti jáde kúrò níbi àṣẹ ọlọ́ àṣẹ ànábì sallallahu alaihi wasallam fásitì ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ọkọ̀ tẹ́tẹ́ àbí ọkọ̀ tẹ́tẹ́ àwọn wọ́ọ̀dù méjì ló fi ń lọ ń ta tẹ́tẹ́ ní òfin ní rí àyè kí lọ wá kí ló sún ọdí bẹ tí èmi ń pa ọ yìí kò sí ẹnìkan nínú tí ń bẹ láyé títa gẹ́gẹ́ tí ọmọ tí ọ̀dà lọ́dà fọmọ lẹ́sìn ìwọ tó wá ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó ti dànù kọ́ránì nínú àwọn ọlọ́kọ́ mú wọ́n lè sí wọ́n yà ń sọ rédíò sún mi ní ìṣẹ̀tọ́ ní fàjùsẹ́mi fún ọdún wa ń ta tẹ́tẹ́ wọn bá wọn bẹ́ẹ̀ ti bọ́ọ̀lù wọn gò méjì wọn gò mẹ́ta tírí tù tírí wà tú wà tú zẹrù wọn bá ní owó jẹun yóò lọ fi tátẹ́tẹ́ òfò lórí òfò bẹ́ẹ̀ ló ti bọ́ níwájú ọlọ́run sọ́ọ̀lọ́ ọmọ yìí àbúrò ní ojú kòkòrò ń da ọ̀la. ẹni tí ọ̀lẹ́ fi máa pèsè náà dáa ìwọ́n tó ti wá lẹ́sìn ọdún kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó tún ń tọ ipasẹ̀ ìsìnà ọ̀nlé obìnrin kì lẹ́yìn tọ́mọ̀ fún òun tó yàwó fẹ́ o ọmọ o òun tó yàwó fẹ́ o títí lóbìnrin ká kí lọ fẹ́ ṣe kí lọ fẹ́ ṣe ìsìnà ni ìsọ̀bọ̀ mi káwọn ọmọ fẹ́ ra àwọn ìwà àdíta ni ọmọ secondary school ọmọ tí ń gbowó jẹ yóò fi obìnrin bẹ́ẹ̀ ilé àti máa tọ́ta kí ẹ̀tọ́ máa jáǹkì ní ilé ọgbọ́dù kódà ọmọ tí ọba jáánà tí ò tí advice pé kí ọmọ iléyàn fẹ́yàwó kò ní gbà kò lè mọ̀ kò lè mọ̀ tí a ń pè ní abẹ́jú oúnjẹ sórí tébù ilé ayé wa rọrùn tó bá ní. bí nǹkan ọba máa ń ṣe èèyàn tó kú kòkòrò ọba máa dà yẹn láàmú kí lọ́ọ̀bà níbi kí mutí kí lọ́ọ̀bà níbi kọ́ fẹ́ máa jẹ owó olówó lọ́nà ìlẹ́yìn. kí ni ọ wà níbi ìrìnkúrìn ẹgbẹ́kẹ́gbẹ́ kí ni ọ wà níbẹ̀ tí ẹgbẹ́ ojú ẹ̀ náà dùn ní máa bí o wọ́n fẹ́ sí gbẹ́gbẹ́ tí ń ṣe láwọn míì tí ń bẹ láyé tí wọ́n ti mọ̀ fáwọn ọlọ́là ìgbàgbé ibi tá a ti ń sọ̀rọ̀ ọjọ́ kan wá lọ wọ́n mọ kéékèèké yìí bí ó ti ń ṣe ẹ̀mí wọn ò ní gùn ní a ah, sáwọn afẹ́fẹ́ ní àwọn obìnrin ní tẹ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ wọn máa ń sọ kí fifty years ó ti pọ̀ jù fóònù ó ń ṣe tó ń ṣe fẹ́ fóònù àlọ́ ìgẹ̀ that's too much láti lọ bọ́ tí ó ti tó ṣùgbọ́n láàrin twenty five tó ń wà sí thirty nǹkan kan yìí náà ah ah wọn àmọ̀ fún wa yìí o wọ́n láwọn kan ní forty ti pọ̀ jù àbí ọ̀pá yìí àwọn ìyẹn làwọn ọmọ ara inú àwọn ọmọ ara dáradára àwọn ọmọ tó lòdì àwọn ẹlòmíràn paragun wọn ní àgọ mọtò wọn náà fẹẹ gùn mọtò wọn rà pósí wọn ní ara mọtò àwọn ọmọdé ọ̀rọ̀ àwọn tó tẹkí tẹsẹ ó bá pẹ rí ní ìsìn wọn tún fún ata alẹ kan náà wọn tún máa wá mi kà ẹni tí wọn bá fẹ́ ká làámà yóò kọjá síbi títà àwọn eléyìí já ara rẹ̀ níbi àdùnkádùn títà ń lọ nìyẹn. tọ́ ọba ti fẹ́ràn àdùnkù yóò lè ọkọ̀ mi ṣe lọ́lọ́ unfortunately jẹ́ bíbí ẹ̀kọ́ fara jẹ wọ́n padà mọ́ sọ fún ọ̀gbọ́dọ̀ jẹ́ má fẹ́ tètè kú àfikà mọ̀ ara wa ìran ajúmọ̀ ayé tẹ̀yìn ọmọ kéékèèké yìí ti pọ̀ jù ọmọ tí o ti débi kan tí o ti lè dáṣẹ́ kankan ṣe láyé tó fẹ́ lo iphone fẹ́ lo samsung ńlá kí ló mú taná sọ́bẹ̀ tá lọ fẹ́ pè kí ló ń ṣe taná sọ́bẹ̀ tí òbí bá ọ mu. tí wọ́n gbé wọn lẹ́tọ́ fún àwọn facebook èmi ò tí ì ní fóònù tó fi ní facebook àkáǹtì lórí fóònù ìyá rẹ̀ lórí fóònù bàbá rẹ̀ lórí fóònù àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́nà post ara rẹ̀ síbẹ̀ lọ́mọ ṣe wá lọ́mọ ìbànújẹ́ ah ìbànújẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ táwọn ọmọ ọmọ ìbànújẹ́ pọ̀ láyé lọ́mọ ṣe àlọ́mọ ìbànújẹ́. ويوم يعرض الذين كفروا على النار فذهبتم ايه ايه tọ́lọ̀ bá dàpọ̀ ẹgbẹ́ wọn bá yọ ẹ wá máa gbọ́ ọ̀tọ̀ lẹ́nu ìbáwọn kẹfẹ́ lọ́wọ́ tó fi gbẹ̀yìn ẹ ọ̀sọ́ pé wọ́n nígbàgbọ́ ní ọlọ́run nígbàgbọ́ ní ànábì o nǹkan méjì ló fi bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ kíbúrò kíbúrò ìwà ni ó tẹ̀sítẹ́kìmìrù àlìfíṣkù gbogbo ìran ìjáde kó bí àṣẹ ọlọ́run àṣẹ ànábì lọ́wọ́ sí títí tí ó fi wá sẹ́ni máa ń peléke máa ń peléke náà ni tó fi dé ayẹsílẹ̀ bí ó jáde ní ẹ̀sìn àìmọye èèyàn lẹ́rù pẹ́lẹ́sìn ẹlẹ́sìn ẹjọ́ lọ kú sí chọ́ọ̀chì àtúbọ̀tán kí lásán fún mi. wà ní pé kọ́lọ̀ ndị ọmọ ń da jẹ lọ kọ́ mọ̀ tí ì bá ṣe bá nsọ àtúbọ̀tán kí wọn. èyí tí wọ́n wá ń tí wọ́n fi náà ní tó ti wá pàdé. ẹjẹ́ já sọ́ra wa ọlọ́run Okay, wani bai yawa na wani ba ha okay ẹ dákun ẹja gbọ́ ìgbà tí wọ́n béèrè ìdàdà ó ń lórí ọ̀rọ̀ fún ọ ìgbà wo la tó lè aláwọ̀ mọ́ tó mọ̀ ló fún wàláhì nínú ọ̀nà tí èèyàn máa ń gbà àbàtọ̀ máa jẹ láyé torí kí èèyàn máa jókòó lọ́wọ́ kéékèèké lọ́wọ́ tí ó rí láwọn àlùtọ́jú ẹ̀lùgìrì tí wọ́n lajú wọn àti ń gbọ́mọ ní kiri òmùkú sẹ́rọ ma ọmọ yìí ìgbà tí wọ́n mú wá bọ́lá mọ́ sọ mú wá bàbá rẹ̀ léèrè pé tí èsì pọ́ ní fóònù tí ò mú fóònù wa ibi bàbá rẹ̀ sọ fún mi pé they don't allow them for this phone do you use lọ fún amẹ́ríkà lọ sí wa amẹ́ríkà lọ sí wa ṣé bí irú àwọn tẹ́ẹ̀bù náà ìgbà náà ti mú wa olófò wọn ọ̀dẹ̀ jẹ́ kálí fò lọ. ọmọ mi ò tí ẹgbẹ́ tó bá kan bá tún ọmọ mi ò tó bá ìdíje lò fò mi. kí ló wá ti kó da fáwọn òbí rẹ̀ kódà kó da fún un lórí kí wọ́n lé lọ nínú wọn ní dátà ọmọ ọdún méjìlá kò ní dátà dátà kìnnì dátà kìnnì lọmọ tẹ́yìn ẹ̀ṣẹ́ ní ilé ìtura burúkú pé àwọn ọmọ kéèkì kíkà ń bẹ a máa ti ní tiktok page táwọn náà mọ̀ ṣe content wọ́n mọ̀ ṣe ìjọba wọ́n máa ń pọ̀ mọ̀kàn àbá kékeré mo máa rí nígbà kan yẹn ní máa ń ṣe ṣe ó sì lóbi nǹkan ń ṣe àwọn òbí ẹ̀ ó tún wà ọmọ ẹ̀rọ tó ti tún ilẹ̀ ṣe ó àtàwọn ọmọ kéékèèké nǹkan ìyàwó rẹ̀ ń sọ pẹ́sàn tí ó fi mọ èèyàn ti ń gbé sí tẹ̀lé pípà gbé dáadáa tí àwọn èèyàn wà nílé bọ́ọ̀rù wọ́n máa ń ṣe ṣe ẹ̀sìn fún ó sì mọ fídíò rẹ̀ torí kọ́ńtẹ́ǹtì náà ni ó dáhùn pé kásá pósìtì kankan táwọn èèyàn ó wò aláìlójútì mo rántí pé gómìnà àbìkan ọkọ̀kọ́ fi ṣe bí ìgbé bí àbí ẹṣẹ àbí kìnìkan kọ̀ọ̀kan ara kan fi gbàdánù mo mọ̀ pé ẹni pé kò ní bálò tó bá ní bálò ẹni yẹn sì wà ní kò sì bọ̀ kọ̀pẹ́ kan fi yọ kan fi gbára nù kò ní eré ò ní bálò ó kàn máa ṣeré pa ìyàwó èèyàn tí ẹ̀gbẹ́ mi èyí tí ẹ̀ máa gbà wọ́n ń da abẹ́rẹ́ ìyàwó èèyàn nínú ìgbà yóò wá ṣe fídíò wọ́n ṣe fídíò ti ẹ̀ pẹ̀lú bó ṣe wà yẹn náà privacy pé ti ẹ̀ rẹ̀ má ó wá fídíò rẹ̀ bóyá ń jọba lọ fídíò ìtùrọ rẹ ní ó lè ṣe ìwò tó ah! ìtọ́ wa bá mi lẹ́rù jù ìdí àṣọ táwọn obìnrin ah, àwọn ọmọbìnrin ti ya nǹkan sẹ́ni níjọ́ tó màá gbọ́n ọ̀rọ̀ ọkọ̀ ìlú ẹ̀ ṣe ni bóyá tí wàá pàdé ẹni ó ní lórí ìkíní tó orí ẹ̀ ti dàrú ó ṣe é ṣe pàdé ọkùnrin lórí Facebook láì fẹ́ pé ọ̀nà ìsìnkú lẹ́yìn pọ̀ léèyàn kọ́ ọ wá èrò fẹ́ lágbọ́n tó ti lọ bá má ìjọ ìdílé ọjọ́ tó ti lọ ẹgbẹ́ sí àdúgbò tó ti fún ìlú tó bá dé ọkùnrin. dáadáa ìtòsí ẹ̀lẹ́ mi ò ṣe máa sọ wọ́n ní ẹni tá a bá rí fún kọ́lọ̀ ní ọdọ̀. a síbí ẹ̀rọ àwọn akẹ́kọ̀ọ́ tó jí olè wàhálà ìta bá ti fẹ́ gbẹ́ mọ́ kẹ́kọ̀ọ́ wàhálà. nígbà tí ọmọ bá ń lọ

kí lọ́kùn wà àti pásítọ̀tì tèmi sì gbé mẹ́fà náà ló ló ti pọ̀ ìwò yóò hà ní níbi gbogbo ni mo sì tẹ̀sí ẹ̀yà pásítọ̀tì yìí pọ̀ o. Ẹbí ya kúrúkù, àbá kúrúkù, wọ́n máa sọ fún jẹ́ sí ìtẹ́ fún ìlú ìsìn Wọ́n ní báyẹn kọ́ <laughs> báyìí báyìí àdéhùn mi ò ó débi kí àwọn ọmọ kéékèèké àti ìpọ̀ ní méjì tó ń tẹ̀ mú yàn lọ́wọ́ lẹ́yìn àwọn ìyá wọn tí wọ́n bá ń sọ pé tí wọ́n bá ilé gbófin ìlú ẹlẹ́ra ẹrù wọn dàpé àpéwọ̀ ara. ẹja gbìyànjú ṣe rí àtúnwá bùkátà sí pé ká mọ ọmọ kọ̀ọ̀kan àti kọ̀ọ̀kan sí ká mọ ọmọ kọ̀ọ̀kan ọmọ ní ìrísí àkókò fóònù láyé ẹ̀ nígbà tó bá dàgbà torí ẹ̀ bá ṣe kó lọ máa ra fóònù kan lára rẹ̀ ọmọ tó bá jẹ́ kí fóònù bá gbọ́n jù lọ ẹgbẹ́ tí fóònù bá ti wà lọ́wọ́ rẹ̀ kò máa ń tí ń ṣe mọ́ fóònù yẹn ti tóbi jọ ọlọ́wọ́ bá lọ́lọ́dọ̀ rẹ̀ yìí sọ ọmọ ọmọ burúkú ẹgbẹ́ tó bá gbá fóònù lọ́wọ́ kò máa lọ ọlọ́run mọ́ sọmọ nìyẹn ìwọ ẹgbẹ́ tí fóònù bá fi lè wà lọ́wọ́ rẹ̀ kò máa ń tí ń jẹ́ pé nǹkan kan lọ́tọ̀ ọmọ tí ọ̀tọ̀ láyé ìsìn tó yẹ pé èyí ní àpótí ìyàn lóbi sí gbogbo fóònù gbogbo fóònù tó ti àṣírí ẹ̀rí ògbé wa padà bí wọ́n bá yára rẹ̀ ń wò ní tó rò pé ti dìlé ìtẹ̀fẹ́ nìyà kan lérí tí wọ́n bá gba fún nígbà àwọn àpò kan gbogbo fọ́tò tó rà lórí fóònù ẹ̀rí ògbé ẹ máa ṣe nǹkan wọ́n máa ṣe Snapchat tó ti wà lọ́dọ̀ àwọn òyìnbó tán ti ṣe lórí WhatsApp tó ti wà lọ́dọ̀ àwọn òyìnbó tán ti fi pamọ́ yàmàyàmà yà pọ̀ ìbànújẹ́ pé kò sígbà tí wọ́n máa rántí àwọn nǹkan yẹn tí lóyún ní máa bàjẹ́. ọmọ mi nù kò tó ń lò ọmọdé yẹn bá ti mọ̀ pé tí fóònù bá ti dọ́wọ́ rẹ̀ fóònù ti dọ́lọ́ mọ́ lọ́wọ́ tó ń lò. nǹkan tí wọ́n ti máa ń ṣe tó yẹ kí wọ́n máa ṣe ìwé ní tó bá ráàyè ló lè ṣe orí kí wọ́n máa fi pè é ń ta kinní kan sí kinní. pẹ́ẹ́pẹ́ èyí ò lọ rìsíìtì La Cabella ṣùgbọ́n láyé ìgbà táwọn àyà wọn àti àwọn nílé ẹ̀kọ́ yìí kí wọ́n lọ máa ó kòkèrè lórí fóònù ìyá wọn tó ló lè sí ìtìtì ìyá wọn. gbẹ̀ngbẹ̀ ni ọlọ́run bá kéré adá bọ́lọ̀ ti ń tẹwà ìtọ́ máa pọ̀ mélòó ni a máa mọ́ nítọ̀ nínú ọmọ tá a ti bí ọmọ tó ti léńtìmù àwọn tó ti léńtìmù láti ju tíìmù kan lọ àbí mọ́kànlá kan tí ẹlòmíì ti ní tíìmù méjì ẹlòmíì tó ń tó ti bí méjì táwọn amẹ́rítọ̀ ẹlòmíì ọmọ rẹ̀ tó ní tó ti ga tó lọ́rùn fẹ́ tó gbé ọya fóònù ọmọ ogun ìyẹn gba sẹ́lẹ̀ àti kọ́ lọ́wọ́ ràn wá lọ́wọ́ lórí àwọn ọmọ náà a sì ní tó ní ká kẹ́kọ̀ọ́ ọmọ ò lè báyàn gbé lọ títì tí ẹ̀ bá ní wọ́n máa báyàn gbé lọ títí wọn ní bọ́ọ̀tà yóò fẹ́ báyìí wọn bẹ́ẹ̀ bóṣù ṣe wá rí bá wọn mú yẹn ni ó jẹ́ tàjábà báwọn bàbá ní tàjábà ni ìyanu ni o ni mi pé ń ta lọ mi ti láti bá rí mi mú bá rí mi ìbànújẹ́ pọ̀ láyé ọlọ́mọ bá àánú jẹ lọ́run sànù ọ ọlọ́run tún àṣẹ wá fún ìgbà ọmọ wa ṣe wá fún àwọn ìyàwó wa ṣe ìtàwọn obìnrin ń dálẹ̀ ń bẹ pọ̀ àwọn gangan làdánwò tó tóbi jù àwọn obìnrin yẹn ní ọmọ ọmọ ṣàbúrú eléyìí tí wọn fi jẹ òbí rẹ ó tètè mà kí bàbá rẹ ó tètè mà wọn làwọn ń bò ó torí kí bàbá rẹ ó nà á torí kí bàbá rẹ ó bá wí nígbà tí pa àwọn bá ká mọ́tò bá wà wọn sáwọn náà. wọ́n wà padà wá ìjọba sọ fún bàbá tẹ́ ẹ bá sì jókòó kalẹ̀ ńlé tẹ́ ẹ ṣe lẹ́yìn ní ọdọ àdójú wọ́n gbọ́n ta bí ẹ bá tún ṣiṣẹ́ lọ tẹ́ ẹ tó rówó wọn kò bá lé jẹ́dè wàhálà bí àmì òbí tó ń wa bẹ̀ lọ ẹ láwọn vâng vâng vâng Allah